Eh. Oh. orúkọ jésù ló mọ orí mi wú orúkọ jésù ló mọ orí mi wú orúkọ oh. jésù ló mọ orí mi wú orúkọ jésù ló mọ orí mi wú mo lérò pé mo rí yẹn orúkọ jésù ló mú rí mi ah! orí ayé àtijọ́ tipẹ́tipẹ́tipẹ́ kan báyìí tí bùrọ̀dá mi kan kọ tó make sense ah! àfi sùúrù orúkọ jésù ló mórí tèmi wú ṣóun ló mórí tìyín wú òun ló mórí gbogbo awú òun ló mórí àwa onígbàgbọ́ wú bẹ́ẹ̀ ni káàkiri àgbáńláyé báṣe máa gbóríyìn forúkọ jésù ni kí ni ìdí ìdí ni pé òun lorúkọ tó ju gbogbo orúkọ lọ orúkọ tí ọlọ́run bá fi fún wa ni pé ní orúkọ jésù kí gbogbo ekúkú máa wúlẹ̀ àti pé kí gbogbo ahọ́nkú máa jẹ́wọ́ ni pé jésù kristi lolúwa wa sí ògo fún ògo sí baba ọmọ àti ẹ̀mí mímọ́ mo lérò pé jẹ̀gbádùn gbogbo ọ̀sẹ̀ yín mo lérò pé jẹ̀gbádùn òpin ọ̀sẹ̀ yín how was your week and how was your weekend it's welcome back to ìjọyà bẹ́ẹ̀ ni ìjọyà ti ọjọ́ ìsinmi tó ní ìmísí woo welcome back ẹ káàbọ̀ sórí ètò lónìí mo lérò pé jẹ̀gbádùn sunday yín mo lérò pé jẹ̀gbádùn saturday yín fáwọn àtàlọ sí church àti fáwọn àtàlọ sí church tó jẹ́ pé bíbà láti jọ máa ṣe service ẹ mo lérò pé ẹ jẹ̀gbádùn mo dẹ̀ lérò pé ẹ ti gbáradì alright ẹ ti wọṣọ àdúrà ẹ ti jókòó ẹ ti sit down ẹ ti boogie down pé ká lọ enjoy ká lọ jẹ̀gbádùn ọlọ́run lórí ètò lónìí ẹ ti mọ̀ pé ètò ìjọyẹ láti aago mẹ́rin sí aago márùn lórí Orísun tẹlifíṣàn máa fún yín ní àwọn orin àwọn orin ẹ̀mí tó make sense àwọn orin ẹ̀mí tó ní ìmísí àwọn orin ẹ̀mí tá a lè fi kọ́gbọ́n tá tá a lè fi kẹ́kọ̀ọ́ tá a lè fi gbàdúrà tá lè fi dúpẹ́ sí ọlọ́run ọba ní gbogbo ìgbà lọ́pẹ́ yẹ wá sí ọlọ́run àwọn òdè lè ṣaláì má dúpẹ́ kí nìdí òtòrí ìdí ni wípé òun lọlọ́run ọba tí ọpẹ́ yẹ fún ní gbogbo ìgbà nígbà tí nǹkan wọ̀ àtìgbà tí nǹkan wọ̀ òun ni ọlọ́run ọba tí ó yẹ ká máa ṣọpẹ́ fún ká máa dúpẹ́ fún ní gbogbo ìgbà mo lérò pé ẹ̀ ń ṣọpẹ́ mo lérò pé ẹ̀ ń dúpẹ́ ẹ̀ ń dúpẹ́ pé òkun láti inú ọkàn wá mo èmi náà wá ń dúpẹ́ ń gbé wà níbí ní ọ̀sẹ̀ tí kọjá ẹ̀ tún wà níbí ní ọ̀sẹ̀ tí a wà yìí gangan ẹ káàbọ̀ sórí ètò orúkọ tèmi ni bólú wá Tífẹ́ ọmọ Tani mọ̀mọ́ ọ̀rẹ́ yín pàdé yín MC Tífẹ́ tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ sórí ètò lákọ̀tún lónìí báwo ni gbogbo ohun tó yí ká mo ní ìgbàgbọ́ pé ọlọ́run ti wà pẹ̀lú yín ọlọ́run ti dáwọ́lé ohun gbogbo tó yín ká ọlọ́run ti bá yín pàdé ní gbogbo ọ̀sẹ̀ tó kọjá àti ní pé láti àtẹ̀yìnwá títí di àkókò yìí mo dẹ̀ lérò pé lẹ́yìn ètò yìí ẹ máa ní ìdí láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé ẹ máa ṣọpẹ́ ẹ máa gbéra ẹ máa ẹ máa ṣèkì ara yín ẹ máa jó ẹ máa dúpẹ́ fọlọ́run ní gbogbo àwọn orin tá a fẹ́ fún wa a gbà sórí ètò bẹ́ẹ̀ ni ètò ti dé sójú amóhùnmáwòrán ẹ jẹ́ ká lọ sórí orin tí ọpọ́n sùn kàn orin àkọ́kọ́ orin yìí ni wọ́n pè ní not enough tàdé ló ṣe image lọ́kọ orin yìí orin yìí ó dùn gan bẹ́ẹ̀ ni ìmísí wà nú ẹ̀ ó tọ́ka sí pé kò tó kò tó gbogbo irun orí mi ahọ́n kí n láhọ́n tó tó one thousand ẹgbẹ̀rún kan kó tó láti yan Ọlọ́run in fact ẹ jẹ́ ká ọ̀pọ̀ ọ̀rọ̀ kápẹ́ jẹ́ ká lọ gbádùn Ọlọ́run nínú orin not enough látọwọ́ image à ń bọ̀ ètò ṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. kò tó kò tó bẹ́ẹ̀ ni kò tó kò tó kò tó kò tó rárá kí ní irun tó tó millions kí wọ́n fẹ́ sọ gbogbo ẹ̀dín ahọ́n kí máa fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kò tó fún gbogbo oore tí ọlọ́run ti ṣe àbíṣẹ́ ìròpó tó ni ẹ̀ fún èmi tí mi ò tiẹ̀ nínú lórí púpọ̀ gẹ́gẹ́ bí ọkùnrin àwọn kan máa sọ pé ó dà pé irun tún sáfẹ́rẹ́ díẹ̀ níwájú orí mi <laughs> kì í ṣe pé mo pa lórí ó kọ̀dà bẹ́ẹ̀ pé mo ní scarcity of irun díẹ̀ bẹ́ẹ̀ ni irun òpọ̀ kò tó ní bá sọ gbogbo ẹ̀dá hàn kò tó láti gbọ́ lọ́wọ́ ọlọ́run ká má tẹ̀sí wá sọ àwa obìnrin àwa ìyá wa sáré pé irun wa gùn báyìí kò tó kí gbogbo ẹ̀ bá di ahọ́n kò tó láti gbọ́ lọ́wọ́ ọlọ́run torí pé orí ọlọ́run ọ̀pọ̀ yanturu ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó pọ̀ tó bẹ́ẹ̀ tá a lè kà á lé ní èjì a lè kà á ọlọ́run ti ṣeré fún wa bẹ́ẹ̀ ni ó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé kò sí iye oore tí ò bá ṣe fún wa tó jẹ́ pé ọpẹ́ tá a máa ṣe ó máa tó ṣùgbọ́n ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣáà máa ṣọpẹ́ ká máa dúpẹ́ ní gbogbo ìgbà ọkàn ìmoore ni ọlọ́run mú sanra mo dẹ̀ lérò pé ọkàn yín ó moore sí olúwa ní ọ̀sán yìí ẹ mọ̀rọ̀ pé ẹ̀ ń jẹ́ gbádùn ètò a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ jẹ́ ká lọ sí inú orin tí ọpọ́n tún súnkàn ká lọ jẹ gbádùn ọlọ́run lára orin yìí mo mọ̀ mo ní ìgbàgbọ́ pé ẹ máa jẹ alright ẹ jẹ́ ká lọ Lilian Ineji àwọn ọlọ́ṣẹ́ orin wọ́n dẹ̀ pe àkọlé alright never it's not going to happen n pé kí n wá mo ti mọ ọlọ́run kí n wá fọ ọlọ́run kí n wá lọ sí kí n lọ sọ́dọ̀ èṣù kò lè lè ṣẹlẹ̀ kọjọ́ kò lè ṣẹlẹ̀ rárá ẹ ti káàdà jẹ gbádùn yìí. kọjọ́ kọjọ́ kọjọ́ bẹ́ẹ̀ ni kò lè ever happen never it's not happening alright bẹ́ẹ̀ ni mi ò lè wá padà fi ọlọ́run sílẹ̀ kí wọ́n lọ sọ́dọ̀ èṣù kò lè ṣẹlẹ̀ ọlọ́run ò ní jẹ́ kí ìṣòro ìṣòro tó máa dé bá kìrìsìtẹ́nì tó máa padà lọ sọ́dọ̀ èṣù kó dé bá wa nítorí pé ẹ lóríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ lórí ilẹ̀ alàyè tá a wà yìí ohun èèyàn sì máa sọ wípé à nǹkan kan bẹ́ẹ̀ ni nǹkan ṣẹlẹ̀ ìṣòro ń dé bá ẹ̀dá ṣùgbọ́n ká máa gbàdúrà ní gbogbo ìgbà wípé ohun tó máa mú wa padà lọ sọ́dọ̀ sọ̀tánì tó máa mú wa padà lọ sọ́dọ̀ èṣù tó máa mú wa padà lọ síbi tá a ti ń bọ̀ tẹ́lẹ̀ ká tó mọ Jésù ká tó mọ Ọlọ́run rárá ohun bẹ́ẹ̀ kò ní ṣẹlẹ̀ sí wa irú ohun bẹ́ẹ̀ kò ní fọ̀ sí wa àdúrà tèmi fún yín yẹn mo dẹ̀ lérò pé bẹ́ẹ̀ mo ṣe ṣàdúrà fún yín ẹ̀yin náà ń ṣe padà fún bẹ́ẹ̀ tẹ̀ ṣe padà fún mi èmi kan ti ń gbé tó àdúrà tí mo ṣe fún un ń lọ mi mo lérò pé ẹjẹ ìgbádùn ara yín lórí ètò lónìí more still to come oríṣiríṣi orin láti ní fún yín in per in store bẹ́ẹ̀ ni a máa fún yín lẹ́sẹ̀ẹsẹ̀ ẹ lè máa jẹ ọlọ́run lórí ètò lónìí ẹ bá mi pe àwọn sisters àwọn gùdọ́n sí lórí ìjókòó nípa máa mí ìṣó tá a bá ti jókòó alright tá a bá ti bẹ̀rẹ̀ fully alright of course láti bẹ̀rẹ̀ but tá a bá tún continue wọ́n máa miss gan tó pọ̀ wọ́n dẹ̀ nílẹ̀ rewind ẹ̀ nílẹ̀ play. <laughs> ẹ̀ẹ́dín lè tẹ rewind in fact àfi sùúrù ẹ jẹ́ ká lọ sórí orin tí ọpọ́n tó sí kàn orí eléyìí wọ́n pe àkọlé rẹ̀ ní asante yesu bẹ́ẹ̀ ni ó jọ jésù àbí ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn ẹ̀ látọwọ́ Chris Shalom à ń bọ̀ akíyanmọ akín ti fún wa ní orin tí ọlọ́run ti mí sí wọn lọ́kàn mo lérò kẹjẹ gbádùn orin náà ètò sì ń tẹ̀síwájú agolo tìkẹ́tìkẹ́ ètò dẹ̀ ń dùn yùn gbàngbà lórí ìpẹ́ ǹjẹ́ gbádùn ara yín lórí ètò ìjóyà tí ọjọ́ ìsinmi tó ní ìmísí lónìí bẹ́ẹ̀ ni bá a ṣe ń ba lọ ní wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ débi tá a bá dé yìí fáfàní àwọn àtàṣe ń darapọ̀ mọ́ wa ẹ jẹ́ ká máa gbìyànjú láti plane bá move alright kò reverse àlè rewind <laughs> a lè rewind fún yẹn later rewind rárá ẹ kò sí rewind rárá bẹ́ẹ̀ ni a máa máa lọ síwájú síwájú síwájú ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ ti wá ṣe ẹ ti pàdánù ohun tó pọ̀ nínú ètò ẹ lọ sórí àwọn social media platforms wa at Orisun TV lórí Instagram Twitter àti Facebook ẹ máa jẹ gbádùn oríṣiríṣi ẹ lórí ètò ìjọyà ẹ máa rí ń bẹ̀ àtàwọn oríṣiríṣi ètò tó tún make sense tó kọ́ni lọ́gbọ́n lẹ máa rí lé àwọn social media platforms wa lórí àwọn ẹ̀rọ alátagbà wa káàkiri lẹ máa ti rí ẹ mo lérò pé ẹ ń tẹ gbádùn ara ẹ lórí ètò lónìí alright tí ọpọ́n tún sùkọ̀ ẹ̀ lórí eléyìí ẹni tó kọ́ sọ pé kò tí ì tán not over yet bẹ́ẹ̀ ni kò tí ì tán kò tí ì parí fún mi kò tí ì tán fún mi and then kò tí ì tán fún gbogbo wa ẹ jẹ́ ká lọ jẹ gbádùn orin yìí lọ́wọ́ Akin VOP ẹ mọ̀ pé látọ̀ ọ̀dọ̀ Akin ọmọ Akinla ń bọ̀ ẹ jẹ́ ká ṣe Akin back to akin back to back ọmọ akin ni wá bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká ṣe akin back to back akin bí òbí sọ pé kò tí ì tán ẹ jẹ́ ká lọ jẹ gbádùn orin yìí tá a bá fi máa padà dé lórí ètò àṣì ń tẹ̀síwájú máa sọ̀tọ̀ kékeré fún yín nígbà tá a bá fi máa dé mò ń bọ̀ mo ṣọpẹ́ o bẹ́ẹ̀ ni mo ṣọpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba àjíkẹ́ ọba àjígẹ̀ ọba àjígẹ̀ rẹ̀gẹ̀dẹ̀gẹ̀ bẹ́ẹ̀ ni mo like mo fẹ́ràn àti máa pẹ́ ọlọ́run ní mo ṣe ṣẹ̀ṣẹ̀ pé tọ́ni ìsìn àjíkẹ́ àjíkẹ́ àjígẹ̀ rẹ̀gẹ̀dẹ̀gẹ̀ torí pé bó ṣe sọ sí mi lọ́kàn nígbà tí mo ń gbàdúrà ní àìpẹ́ yìí nìyẹn mo wá ó wá dàbí ẹni pé tí n bá ti sọ báyìí inú ọlọ́run máa ń dùn máa ń dùn torí náà àwa náà tá a bá ti ń gbàdúrà tá à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó ní nǹkan kan tó máa sọ sí wa lọ́kàn tó yẹ pé ọlọ́run fúnra ló máa fi sí wa lọ́kàn pé nǹkan tí mo fẹ́ kó máa pè mí nìyẹn bí èmi ṣe rí sí ẹ gangan rèé bẹ́ẹ̀ ni how is God to you he is going to reveal himself to you at his own way uh, the way tó ṣe fẹ́ kẹ́ máa tó ṣe fẹ́ kẹ́ máa yìn á ṣàlàyé ẹ̀ fún yẹn ẹlòmíì ayáni ọlọ́run ọba toríṣe ọlọ́run ọba gbìngbìnìkì ọlọ́run ọba àdà bẹ́ẹ̀ ni ọlọ́run ọba tèmi àjígbẹ̀rẹ̀gẹ̀dìgẹ̀ ni mi ò tiẹ̀ lè ṣàlàyé nǹkan tó jẹ́ ṣùgbọ́n bó ṣe rí gan-an ó ṣe ní gọ́gọ́ nìyẹn mo ṣọpẹ́ la jẹ̀gbádùn láti ọwọ́ mi Praise kò sáyè fún ọ̀fọ̀ ìbànújẹ́ àbí ìpáyínkẹ́ kò sí àyè fún ohunkóhun tí you know all those bad vibes kò sáyè fún rárá alright so ohun gbogbo tí ó máa ṣẹlẹ̀ sí èmi èmi ti ń fi ẹnu ara tèmi sọ pé ire tèmi ti dé ayọ̀ mi ti dé ìbùkún mi ti dé mo lérò pé bí mi ṣe ń sọ bí mo ṣe ń sọ tèmi lẹ́yìn náà sọ títí torí pé ẹnu ara ni báyìí la fi ń kọ tẹ láti la fi ń kọ la fi ń sọ tèmi dire láti ẹ̀ fi ń kọ ohunkóhun tí àbá ti fẹ́ bẹ́ẹ̀ ni nǹkan tèmi ò fẹ́ lèmi ń sọ èmi ń sọ pé mi ò fẹ́ ẹkún mi ò fẹ́ òṣè mi ò fẹ́ kí anybody tepo sí àlà mi torí pé epo ní àlà kò dáa rárá ire ló da ní ayé gbogbo ire náà yóò bá wa kalẹ̀ ire yìí náà ni mo fẹ́ máa fi kí wa lé orí ètò lónìí títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ mo mọ̀ pé jẹ̀gbádùn ara yín lórí ètò ọ̀rá ẹ̀ ní láti sọ fún mi ọ̀rá irú tèmi náà ń dúpẹ́ jẹ̀gbádùn but then lọ́sẹ̀ tó ń bọ̀ mo mọ̀ pé ẹ tún máa túbọ̀ jẹ̀gbádùn ẹ̀ sí jù báyìí lọ ẹ ṣùgbọ́n jẹ́ ẹ káàtó lọ lórí ètò mo fẹ́ sọ fún wa pé tó bá jẹ́ pé ẹ tí máa tẹ̀lé wa lórí àwọn social media platforms wa ẹ Miss, alright ẹ lọ sórí social media platforms facebook instagram àti twitter at orisun tv ẹ tẹ̀lé wa bẹ́ẹ̀ ni ẹ send message sí wa ẹ jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ bínú yín ṣe rí sí show yìí ìjọya ẹ lò hashtag how you feel just tell us how you feel about it what you think about it you know nǹkan tó ń jẹ́ kí inú yín dùn ẹ sọ fún wa and then ẹ lọ sórí website wa sórí youtube platforms wa at www.orisun.tv ẹ máa rí gbogbo nǹkan tí ẹ lè tọ́ka sí gẹ́gẹ́ bí nǹkan tó lè múnú yín dùn tó lè mú yín dára yá ní gbogbo ìgbà ẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ láàárín òru gan wọn <laughs> brothers tó máa ń jí láàárín òru àfi <laughs> sùúrù ẹ wo orí social media platform káàkiri ẹ lọ jẹ gbádùn ohun gbogbo tí a ní fún yín níbẹ̀ mo dẹ̀ ní ìgbàgbọ́ pé by the time tí wọ́n fi máa wò alright inú yín máa dùn you come back to thank me now lórí ẹ̀ pé ọ̀wọ́n orí tí mò ń fún wa yìí ó ṣeé ṣe kẹ́yìn náà send orin yín kẹ́ fi orin yín kẹ́ fi ránṣẹ́ sí mi pé orin báyìí ni mo fẹ́ kẹ́ bá wa play MC Tifẹ́ o ẹ jọ o ẹ bá wa play fídíò báyìí báyìí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ kí ni kí ni iṣẹ́ tèmi ṣèbí láti máa play <laughs> àwọn orin tó ní ìmísí ẹ mo máa play fún yín ẹ̀yin nǹkan tẹ́ nílò láti ṣe ni pé kẹ́ lọ sórí social media handle tèmi at MC Tifẹ́ underscore MCFR ó ní underscore ìlà kékeré ẹ MC Tifẹ́ underscore MCFR ẹ lọ síbẹ̀ ẹ tẹ̀lé mi ẹ message mi kẹ́ sọ fún mi pé orin báyìí báyìí báyìí lẹ́fẹ̀ẹ́ tó bá ti bá ìlànà TV mu a máa gbé wá sórí amóhùnmáwòrán gbogbo wa la dẹ̀ máa jẹ̀ gbádùn ẹ̀ ẹ lọ sórí Facebook mi at fanpage mi náà at MC Tife ẹ like ẹ send message ẹ má wọrí orin yẹn máa dórí amóhùnmáwòrán yín ó tí mo fẹ́ play fún wa ṣèkẹ́yìn tá máa fi ká ètò nílẹ̀ lónìí lórí orin yìí ah inú mi dùn gan lórí rẹ̀ torí pé orin yìí ó máa jẹ́ kẹ́ ẹ jó ó máa jẹ́ kẹ́ ẹ dárayá níbikíbi tẹ́ ẹ bá wà tádẹ̀ ló ṣe orin yìí Fẹ́mi Fásán ló ṣe orin yìí produced by Wọlé Òní bẹ́ẹ̀ ni Wọlé Òní ẹ àgbà ẹ olórin ni wọ́n àgbà tẹ́dùrù àṣẹ gbogbo ẹ̀ ah, ọ̀gá ni wọ́n nígbà tó fi máa ṣe gbogbo orin tó máa kó jọ papọ̀ pẹ̀lú ohun tí Fẹ́mi Fásán ṣe wọ́n pe àkọlé rìn ní Ìrèmídé Da Bishop dẹ̀ ló direct video yìí ẹ jẹ́ ká lọ jẹ gbádùn fọ́nrán orin yìí mo ní ìgbàgbọ́ pé tẹ́ ẹ bá fi máa wò tẹ́ ẹ bá fi máa jó tẹ́ ẹ bá fi máa dárayá inú yín á dùn ẹ tún fọpẹ́ fọlọ́run lákọ̀tún orúkọ tèmi kò yí padà Bólúwatifẹ́ ọmọ yín Bólúwatifẹ́ ọmọ tanímọ̀mọ́ ẹ̀ tí a lè pè ní MCTfẹ́ for short tí ọlọ́run fẹ́ ọ̀rẹ́ yín pàdé lójú amóhùnmáwòrán tó ń jẹ́ kí Sunday yín kó máa make sense ẹ wo tó bá ti di ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa ríra a máa pàdé a máa jẹ̀gbádùn ọlọ́run a dẹ̀ máa tún jẹ̀gbádùn ètò ìjọyà tẹjọ́ ìsinmi tó ní ìmísí